ibẹ̀ láti wá ayé ẹ̀gbọ́n mi ibẹ̀ láti wá aráyé ẹ̀gbọ́n mi àní láti lé ibẹ̀ lójúmọ́ ti máa ẹlẹ́nu lẹ́yìn o àyọ̀bẹ́ kún mo débi mo ṣe dé torótoró ayọ̀bẹ́ balẹ̀ ẹgbẹ́ rẹ̀ mo kí gbogbo ọmọ ọmọ odù tó dá ìwà ọmọ ọbẹ̀ mi ọmọ akájẹ owó rẹ̀ mọ ẹ̀rù jẹjẹjẹ ní gbogbo lẹ́kílẹ̀ ẹgbọ́ ẹ̀yọ́ ọmọ ọbẹ̀ ni ṣé ẹ pa ìdúró ká kí wọ́n fẹ́ ni àìbẹ́ẹ̀rẹ̀ ká kí wọ́n fẹ́ oyè bàbá dúró kí wọ́n fẹ́ wọn èyí ni fi ní í ṣe mo dúró kí wọn fi mí ṣe mo kí omodulabe hulegege mmoyalowa mmoyalakogomalawedambele ọmọ alágogo mi gbòrògbò bí n bá torí òní kẹ́kẹ́ kú ọmọ oníbẹ̀ ní sẹ́gbọ́n ẹnu tèmi bí n bá torí alábàjá kú ó sọ pé ikú ẹ̀rẹ̀ wà lóko èmi ọ̀wá nítorí òní pẹ̀rẹ̀ ń sẹ́kù ó ní pẹrẹsẹ làbílà mẹ́rùndínlógún ẹrú kẹrẹ làbílà lẹ́nu gàmbá yìí lónílà ayé àgbà àṣẹ mẹ́rìndínlógún ló ní ẹ̀ẹ̀kan bí ojúmọ́ bá ti mọ́ bí wọ́n bá kẹfọ́n nù wọ́n tún kéde tó dé ọmọ onílù ọmọ onílù kan bámbántìbá nìyín ọmọ onílù kan bámbántìbá tẹ́ ń fọ ọwọ́ ẹkùn ṣe lọ́jọ́ ọjọ́sí akétégbé tí erin ni wọ́n fi sọ̀sán rẹ àṣà kẹ́kẹ́ ti ní wọn bàbá ọmọ mẹ́rin ọmọ odogun tààrà tó sàn wéèké tó sàn wéèké tó dá ìkúlẹ̀ hàn sílẹ̀ tó dá bàtà ẹgbẹ́ kíní kan balẹ̀ wọ́dún wúrúrú nínú lẹ́yìn o kíní kan balẹ̀ oró wàràwàrà kíní kan balẹ̀ omi wúruwúru orí bí aago kíní tó balẹ̀ tónú wúruwúru kíní tó balẹ̀ tónú wàràwàrà kíní tó balẹ̀ tómi wúruwúru torí bí aago ẹ̀ mọ̀ pé òjé lọ́balẹ̀ tónú wúruwúru ajá lọ́balẹ̀ tónú wàràwàrà àpá sọ̀rọ̀ lọ́balẹ̀ tómi wúruwúru tó mi wúrúwúrú tó ní bí aago nílé níbẹ̀ ọ̀ọ́ni ẹ̀rù jẹjẹjẹ ní gbogbo lẹ́kílẹ̀ omi lè níyàn hasan kiri ni o kọ́mi tó dàbàtà kọ́mi tó dòdò ibì kan ló gbé sun ọmọ yóò bá ọmọ Odùduwà ilé Ifẹ̀ lórí rùn alánulẹ̀ yìí ẹkú kalẹ̀ ẹkú lé wọ́n ní ẹkú ilé làákàrà ilé ẹkú àti làákìrà ẹni bí ọjọ́ bá pòfin ẹ̀yin ẹ̀lẹ́ o ẹkú dédé àsìkò yìí ẹkú bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ àpọ̀kọ́ fẹ́ mú àǹfààní kékeré kan wá sórí ayé rẹ ti dáa bó ṣe ń wò mí hùn o ti soríire láyé bó o ṣe wá tún wá ń wò míhun mo fẹ́ kó o sí ààrẹ fẹ́ lòmíì nítorí pé kí oríire rẹ kó lè pọ̀ sí mo kọ́kọ́ fún ọ láǹfààní hùn oríire bẹ̀rẹ̀ sí pọ̀ sí ayé rẹ bẹ̀rẹ̀ sí dá owó rẹ bẹ̀rẹ̀ sí pọ̀ sí ilé tó kọ́ òtó owó tó ní òtó ọmọ tó bí òtó òtó <laughs> dàgbé ní tó ire ire ire náà yọmọ yọmọ kò sí fún yín ni tọ́ ọ̀dà ẹ̀yìn hmm, hmm. ẹ̀yìn kílẹ̀ tó èmi àyọ̀fẹ́ ògún olóhùn àròtí ń jẹ́ torótoró èmi ni àjọbára wa ṣàṣepọ̀ lónìí tá gbádùn ara wa bíi kà sí nǹkan kí lètò gbòǹgbò ọ̀rọ̀ ń lètò ẹ ò pé ètò yìí o e, gbòǹgbò ọ̀rọ̀ ni gbòǹgbò ọ̀rọ̀ níbi tí ẹ ó ti jẹ àǹfààní àwọn ọ̀rọ̀ àwọn ìṣe àti àṣà ilẹ̀ bàbá yín kọ̀ọ̀kan ìwọ ọmọ bí ó ti ṣe sọ ọmọ bí ó ti ṣe ni ọkàn mọ̀ pé àdúgbò báyìí làdúgbò yín orúkọ báyìí ni wọ́n ń pẹ̀lú yín bó o lọ ṣe ṣẹ̀ gẹ́gẹ́ ọ̀dọ̀ tèmi tó ti gbọ́ rèé èmi ni wọ́n sọ bẹ́ẹ̀ pé wọ́n kì ọ́ débi kùnkùn dùn wọ́n kì ọ́ débi kùnkùn dùn ibi ọba ti wá ọ wàá sọ ọkàn ọkàn ọkàn pé èmi nígbà tásìkò bá wá pé ibi báyìí lèmi ti wá o ọmọ ọdún báyìí lèmi o èmi ọ wàá ṣàlàyé fún wọn tí wọn máa gbọ́ kẹ́ gbádùn ara kẹ́ pé lóòótọ́ lóòótọ́ gbòǹgbò ọ̀rọ̀ gbòǹgbò ọ̀rọ̀ tó èdè jáde ó wá sọ kandikandi fún àǹfààní ẹ̀yin ọmọ odù tó dá ìwà ṣe àti rí báwọn ẹ̀hẹ́n á gbádùn ara wa dáadáa ṣẹ́wárí abala abala méjì lètò ìwá ní abala àkọ́kọ́ ni mo ṣàlàyé fún yín ṣẹ́ẹ̀rí abala ẹlẹ́ẹ̀kejì níbi tẹ́ẹ̀tì máa jẹ àǹfààní ewé àtegbò egbòogi tá a fi lè tọ́jú ara èèyàn lọ́fẹ̀ẹ́ ni mi sọ fún yín níbí lọ́fẹ̀ẹ́ ni wọ́n sọ fún yín nínú ìwé bàbá wa alhaji suleiman ẹgbẹ̀jì ògbómọ̀ṣọ́ bàbá wa alhaji suleiman lawal ẹgbẹ̀jì ògbómọ̀ṣọ́ inú ìwé ni wọ́n inú ìwé ni wọ́n ti fà á jáde ìwà máa mú àwọn àìsàn kọ̀ọ̀kan pẹ̀lú egbòogi tí n bá mú egbòogi tí mo bá mú yìí èmi ọ̀ wá sọ irú àìsàn tí ó tọ́jú inú ìwé bàbá ògbómọ̀ṣọ́ bàbá ẹgbẹ̀jì ògbómọ̀ṣọ́ ni mo ti mú jáde o mo fẹ́ kẹ́ ẹ jàǹfààní ẹ̀ ṣẹ́wárí gbogbo ọ̀nà tẹ́ lè gbé gbà tí ó fi rọ̀ yín lọ́rùn gbogbo ẹ̀ náà ló wà lọ́dọ̀ mi níbí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé nígbà tó bá tó àkókò àwọn nọ́mbà tí ẹ ó máa pè ẹ fẹ́ ẹ̀yìn egbòogi gangan ni o ẹ tiẹ̀ wá fẹ́ gbòogi tí wọ́n ti gbé kalẹ̀ ni àbí ìwé gangan lẹ fẹ́ kẹ́ ẹ ní lọ́wọ́ nọ́mbà tẹ́ ó pè sí ẹ máa pè zero nine zero two zero one seven one nine nine nine. nọ́mbà òun lẹ́ẹ̀ mọ̀ pè sí zero nine zero two zero one seven one nine nine nine nọ́mbà òun lẹ́ẹ̀ mọ̀ pè sí nígbà tó bá yá ẹ̀yìn mo fẹ́ kẹ́ ẹ wo sẹ́rí egbòogi ìwòsàn ara ní bẹ nínú ìwé yìí bàbá ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ òun ló ṣe bàbá wa Alhaji Suleiman Lawal òun ló ṣe ìwé yìí sẹ́rí gbogbo egbòogi àrùn kọ̀ọ̀kan àrùn tí ń ṣèèyàn àǹtẹ̀ lè fi dojú ẹ̀ fi lè dojú ẹ̀ tẹ́ẹ̀bí lè kojú ẹ̀ ló ń bẹ nínú ẹ̀ ibẹ̀ náà ni wọ́n ti wá mú egbòogi kan jáde lónìí tí màá fún yín lọ́fẹ̀ẹ́ yín fún yín lọ́fẹ̀ẹ́ egbòogi tí màá mú jáde o àrùn tẹ́ẹ̀ fi wò ń sọ fún yín àrùn yìí o òun lẹ fẹ́ fi wò kí ni àrùn yìí bó o ní ṣe ń ṣèyàn ọ̀nà ọ̀bọ nígbà wá níbo ló ti wá ó fò wá bí ẹyẹ ni ó rìn wá bí eku ni ọfẹ́ láfẹ́fẹ́ ni níbo ló ti ń wá yín ṣàlàyé àrùn fún yín egbòogi tẹ́wàá fi wò ó nínú ìwé bàbá ògbómọ̀ṣọ́ bàbá ẹgbẹ̀jú ògbómọ̀ṣọ́ yìí ni wọ́n ti wá mú jáde fún yín kẹ́ ẹ wá gbìyànjú ẹ̀ kẹ́ ẹ wá lọ rèé ṣe kẹ́ ẹ mọ̀ yìí pé lóòótọ́ olódùmarè ó fún àwọn ọmọ yorùbá ọmọ oòdùà ó fún wa ní nǹkan pàtàkì ìníjọ́ pẹ́jù ìsìníjẹ́ kó mú wàhálà kankan lọ́wọ́ nítorí wípé ibi mo fẹ́ kẹ́ ẹ kẹ́ ẹ ti gbádùn mi dáadáa lẹ́yìn náà ti retí tẹ̀ ti retí mi pé ọkùnrin yẹn á gbádùn rẹ̀ èmi náà mo múra kalẹ̀ fún yín ni mo múra kọlẹ̀ fún yín ni kì í ní kò ní tán nínú gbá osùn kọ́ má ká má fi pọ̀ mọ́ la tó o bá jọmọ Yorùbá ọmọ ọjọ́ ọmọ kóòtù òjíire ìwọ sọ fún ẹlòmíì wípé kọ́ pàdé mi lórí ìkànnì tá a wà yìí kọ́ pàdé mi ń bẹ̀ wá wò mí wò mo tún wá sọ fún ọ pé bó ṣe ń láǹfààní láti máa wò mí ọ̀yá fi ránṣẹ́ sẹ́lòmíì káyẹ̀dẹ̀ ọmọ dáa kọ́ ọmọ soríire mọ̀ ṣíà rẹ̀ mọ̀ ṣíà rẹ̀ mọ̀ fi ránṣẹ́ sẹ́lòmíì mọ sí àrẹ sí àrẹ kó lè bá a dáa fún ọ káyé rẹ ó lè dùn kó lè ní lárí láyé kọ ọlọ́wọ́n bò níjú okúkú òjijì torí pé ire ńlá ni kéèyàn mọ nǹkan kó wá fún ẹlòmíín náà pé kọ́ mọ̀ ṣùgbọ́n tó o mọ̀ tó o wá fi sápò tó o jẹ́ kẹ́lòmíín ọ mọ̀ irú òsàbẹ́ ọ létà náà ni yọ parun tó bá yá mo fẹ́ kọ́ ọ lọ bàbá o sórí tọ́ba dẹ́kẹ́ lomi ọmọ tó ń sí ààrẹ káàkiri ó rí wípé ire ń bẹ ń bẹ fún ọ ayọ̀ ń bẹ ń bẹ fún ọ ìdùnnú ń bẹ ń bẹ fún ọ ẹ o ti yọ ọba ọ ẹ̀yin jẹ́ tó pe nọ́mbà lẹ́ẹ̀kan sí kí n tó wá bá ń wọnú agbami ètò kí n wá síra mi lẹ̀ kí n sí ojú òpó kalẹ̀ lẹ̀ kí n síra mi lẹ̀ kẹ́yìn náà bá mi pàdé kájọ kíra wa bíi kà sí nǹkan tó bá máa yọ lẹ́yìn ẹ̀yin jẹ́ ń fún ọ nọ́mbà yìí ẹ̀yin jẹ́ ń fún ọ nọ́mbà ẹ̀ nọ́mbà tí ọmọ pè tó fẹ́ ra nǹkan ni o sórí nọ́mbà o lè lò lórí whatsapp kọ́ sọ ní tí bá ń bẹ́ńbẹ́ gbogbo tí bá ń si gbogbo tí bá ń si ọ́ kọ́ sọ whatsapp o nọ́mbà náà ló fi ṣe whatsapp ọ́ sọ síbẹ̀ àwọn dókítà tí wọ́n bọ̀ wò ó wọ́n pè ọ́ wọ́n ṣàlàyé fún ọ ìrìn àjò tó bá rìn bóyá ọ̀wá ni o bóyá wọ́n fi nǹkan ránṣẹ́ sí ọ ní pé ṣe nǹkan báyìí ṣe nǹkan báyìí ní ti ń ṣe wọn lọ nọ́mbà náà ni wọ́n tún tún pè o ọ lẹ́ẹ̀kan o i ó bá jẹ́ pé oògùn kan lọ fẹ́ rà o ti pe nọ́mbà pe nọ́mbà òun ò tètè gbé ọlọ́sìnlẹ̀ ní kọ́ lọ́kìkí wọn ó gbé tọ̀ lọ́kìtì ẹnu àmọ́ wà á gbé mọ́dàmú sọ̀sọ́rí whatsapp ni yẹ fọ nọ́mbà zero nine zero twenty seventeen nineteen ninety nine jẹ́ n tó nọ́mbà ń pè fún ọ lẹ́ẹ̀kan sí zero nine zero twenty seventeen nineteen ninety nine nọ́mbà tí ó pè nù máa wí máa máa wí máa wí modeloni modebidemboyi kundarune miomari dị ogologo kaka majobi miya ngiyangi hamelaguni baba mi mosegungun mo mo gba so mo so jẹ mo gba nkan ọmọ olójẹ àlàmọkò wọn gbọ́dọ̀ jẹyẹ ga ọmọ abúnibúni abẹ́ẹ̀bù wọ́ntì wọ́ntì mo ajá ni mo rí jẹ wọn rìn ìjọ máa pàjá fún aláwọ̀ ẹ̀ lámọ́ oko wọn gbọ́dọ̀ jẹ ẹ̀gà wá máa gbọ́ o gbogbo oríkì tí ọba mọ̀tí ẹ fi kì ọ́ ìlú tó bá wù ọ́ kó o ti wá ọ yá pè mí kí n kì ọ́ ọba àjọmọ Ìbàdàn ọba àjọmọ Òṣogbo ọba àjọmọ Ẹdẹ ọba àjọmọ Èkó ọba àjọmọ ìjẹ̀bú ọba àjọmọ ẹ̀gbá ọba àjẹ́ ìrẹsì òbí arẹ́gbọdọ̀ dájọ́ eégún ilé kábíyèsí ọba wa mọ̀sẹ̀ kábíyèsí nígboro òlú rẹ̀ sí o <laughs> kábíyèsí mọ̀ yí pé ẹ̀yin ọmọ ọfọkàn bá wa lọ torí pé ọmọ yín là wa àwọn náà sì ní pé a ti mọ̀ yí pé àní bàbá lẹ́yìn wọ́n sì ní bí ajá bá ti lẹ́ni lẹ́yìn àwọn dandan náà ní kọ́ pọ̀pọ̀ mọ̀sẹ̀ kábíyèsí ní gbogbo òlú rẹ̀ sí o gbogbo bí ó wá wù ọkọ láǹfààní pọ̀ ọjọ́ máa fẹ̀ wòmíwò kódà kọ́ wá jẹ́ ọmọ ọbájọmọ ìlú Ìlọrin déédéé ni àwa ó kì ọ́ tọ́ ọba ti jọmọ Yorùbá tààràtà ẹ̀yìn ọya kémi ó sì ojú òpó kalẹ̀ fẹ́yìn kí ẹ̀yin kí ó sì máa pè mí ẹ̀yìn kó tó di pé wọ́n sì ojú òpó kalẹ̀ lẹ̀ bóyá kí n sáré kí n sáré polówó ọjà kẹ́ ẹ kúkú mọ̀ fi wà ń bí nítorí pé ìgbádùn kí ẹ gbádùn kí gbogbo nǹkan wà lálàáfíà fún yín àti nílé àti lóko àti lágbo ara àti lójú ayé òun náà la wà fún yín fún ẹ jẹ́ ń sáré lọ lé ọjà. Dr. Suleiman ló ní kí gbogbo bàbá yìí náà fi ká lọ torí bẹ́ẹ̀ sọ wípé bàbá yìí láàrin. ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ló ní kí gbogbo wọ́n sì kí gbogbo lọ́kọ̀ọ̀kan. wọ́n tọ́ka sùn bẹ́ẹ̀ níta àmọ́ sòjòjò mọ́ jẹ̀díjẹ̀dí ara ríro àyè lè ṣe déédéé ọlọ́mọkùnrin ẹ̀yìn dídùn nígbàkúgbà sára wà bá ń kọ́fẹ́ owó sọ́ka sùn ní ẹ̀lọ́ wa kára wa lè jí pépé. kúlùkùlù sí àjò tí bá lu ẹ̀sẹ̀ wọ̀wọ̀wọ̀. one stone capsule jagunlabide aláyẹ̀bí òkè ságiri làgiri ọ̀dàgiri kàkàkà. one stone capsule àpẹẹrẹ ìnè tí a fi wé àtẹ̀kù ṣe láti iléeṣẹ́ sulawok nigeria limited Doctor suleiman ẹgbẹ̀jì ògbómọ̀ṣọ́ lọ́pọ̀ ewé àtẹ̀kù pọ̀ lórí capsule one stone capsule olùléeṣẹ́ wà ní ẹgbẹ̀jì aláwòye compound nílùú ògbómọ̀ṣọ́ wọ́n tún wà ní Hmm. bíi pé kọ́mọ táwọn ṣe yí ó eh. èmi dẹ̀ ń bẹ̀ bí àbá torótoró ayọ̀ fẹ́ bá babalẹ̀ ẹ pé ìdìbìdì ẹ̀rẹ́ ògùn olúwa àròyìn win ti ń kọrin ayé tí mo wá yìí mo ní sẹ́ẹ̀nù ní pín ya. ẹnu ró ó tó di pé a pe nọ́mbà fún atáfùmọ́ àkìrà wa mo ní mo fẹ́ kẹ́ ẹ lọ rè múra kalẹ̀ dè mí lábalábì kan ọ̀rọ̀ àrùn jẹjẹrẹ ni mo fẹ́ sọ ní gẹ́lẹ́ tá a bá ti kira wa tán mo fẹ́ mo fẹ́ kí ẹ kó ní kálukú jàǹfààní ẹ̀ ọkùnrin tí jẹjẹrẹ mú obìnrin tí jẹjẹrẹ mú ọ̀nà wo lẹ́ gbà wò àti wípé gan-an kí ni jẹ́ jẹjẹrẹ lómi ò wípé jẹjẹrẹ àrùn tí àwọn eléèbó pè ní kánsà ni ń pè ní jẹjẹrẹ àrùn táwọn eléèbó ń pè ní kánsà òun ni wọ́n ń pè ní jẹjẹrẹ ṣé wàá rí jẹjẹrẹ ń ntí máa fojú obìnrin rí ọmọ lágbára pọ̀ o àìmọye obìnrin tí wọ́n ti sọ gbogbo ara rẹ̀ di ààbò wọ́n ti sọ dààbò ọkùnrin míì wọ́n ti sọ ara rẹ̀ dààbò kò pé mọ́ wọ́n ti bu nǹkan kan kó bẹ̀ jẹjẹrẹ tó sì jẹ́ pé olóògùn olóògùn àwọn bàbá wa máa wò níjọ̀hún nǹkan kan ni adìẹ máa ń jẹ kó tó di pé wọ́n gbé àwọn tó kó àwọn nǹkan míì dé adìẹ ti ń jẹ nǹkan kan àwọn gbogbo kò sí àrùn tí ń bẹ nínú ara tí eh, apá àwọn bàbá wa ọ̀ka níjọ̀hún kò sóògùn kò sí àrùn náà ọmọ bí wọ́n ṣe wò ó nínú ilẹ̀ òun lewé àtẹ̀gbò ti jẹ jáde wá nínú ilẹ̀ òun náà ni àwọn àrùn gbogbo tí ń ṣe wáyé ti jẹ jáde tí adébà ti bá dé abala rẹ̀ ìyànnà náà fún yín dáadáa tí ó yẹ yékéyéké jẹjẹrẹ ni mo fẹ́ sọ̀rọ̀ lórí ìwọ tí jẹjẹrẹ bá mú ìwọ tó bá lẹ́ni tó ní jẹjẹrẹ ọkùnrin ní ọ obìnrin ní ọ jẹjẹrẹ ń bá ọ jà jẹjẹrẹ ń bá ọ jà ah, jẹjẹrẹ ń bá ọ jà o ní pírọ́blẹ́mù kansa ọjọ́kùnrin o ti wá wò títí òrójútu ẹ̀ ọ̀rọ̀ náà rẹ̀ èmi ò yànnàná ẹ fi wò fúnra rẹ mi kì í ṣe wípé bóyá mo fẹ́ sọ wípé tó a wà á ṣàlàyé fún wọn ìrìn àjò tó ń rìn tí wọn ò fi bọ́ ọ yanjú ẹ̀ tí ó kú òmùbẹ̀ tí ì ṣe pé wọ́n sọ ara rẹ̀ di ààbò nígbà tí mo bá dé àmọ́ lásìkò yìí ẹ̀jẹ̀ àjọ gbádùn ara wa láàrin ìṣẹ́jú bíi mélòó kan náà tá a bá jọ gbádùn ara wa láàrin ìṣẹ́jú bíi mélòó kan tí mo bá tí mo bá jẹ́ kí ẹ̀yin náà mọ̀ wípé ọmọ Yorùbá nìyín ẹlòmíì ọmọ pọ́ ọmọ Yorùbá nù ìwọ kan sápẹ́ ibi o ti wá rèé kémi ọ̀ràn ti kémi ọ̀ràn ọ létí bí ẹ ṣe é kìrìnà bàbá tó bí ọlọ́mọ. Akíbádé èmi ló ṣe ọtọ wárù hàn gàngàn báyìí. wo mẹ́wàá ń ṣe mí ní básùn lóru ẹ̀yọ́ ni ya kódà rírì náà kò fẹ́ jáde ara wo òun ló mọ̀ fúnra ẹ̀. ẹ ní ìtọ́ tó báyìí ló ń dé mara akíbádé lọ jẹ́ ń gbọ́ látọjọ́ yìí níbi tí sulafin wà. sulafin. ẹ sulafin lọkọ ẹ. fún àwọn káàrà ojú ríran dédé káàrà ríro ìgbàgbé àtàtà la fi ṣe. Ìsàmì wà ní olómi àtọ́níyẹ̀kú powder àjọ NAFDAC sì jẹ́ lóòtẹ̀ gbà. Papọ̀ pé òògùn ìbílẹ̀ ni tó dènà àìsàn ìtọ̀ àtọ̀jú tó ń fa ọ̀pọ̀ ṣúgà ságo ara. Iléeṣẹ́ Alhaji Dr. Sulaiman Lawal Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́nà ló ṣe lawa fi ti ẹ̀kọ́ ọkọ̀ jẹ̀dí. Sáwà ní Ẹgbẹ̀jì Aláwòye Villa, Làkà Òkété Bálẹ̀ ó jákèsàn kan àjàgbàdì ẹrù fímọ́ lògbò ló fímọ́ lògbò ẹni wọ́n ń taari inú bẹ́ẹ̀ ti ń taari ara ẹ̀ síta gbangba ó ó ikú bàbá orókèrègbè bàbá àgbẹ̀ ọlọ́mọ sí kàtà bàbá àgbàdo <laughs> bàbá ẹ̀kúsẹ́ ẹ̀kúsẹ́ ọpọlọ ẹ̀kúsẹ́ iṣẹ́ àdáyébá ẹ̀wọ́wọ́ ẹ̀rí bàbá ló ń ṣe gbòógì ìwòsàn yìí gbòógì ìwòsàn àrùn ara yìí bàbá ló ń ṣe nítorí ẹ̀yin ọmọ kóòtù òjíire nítorí ká ẹ lè bọ́ kúrò nínú wàhálà tẹ́ ẹ kó sí lórí àrùn lórí gbogbo àwọn àìsàn tí ó tí ò tó nǹkan tẹ́ mọ́ wá náwó lé lórí náwó lé lórí ẹ̀hẹ̀n wá ṣe gbòó wá ṣe wé ìjáde pé bẹ́ẹ̀ bá lè wá bá wa pé ká bá yín ṣe ṣe bá sì lè ṣe fúnra yín àbí ẹ̀ sá sì lè ṣe fúnra yín àbí dákun egbòogi yóò ẹ bá mi ṣe ká ìfiránṣẹ́ o wọ́n ní bẹ́ẹ̀ ti ṣe bẹ́ẹ̀ ti ṣe rèé o bẹ́ẹ̀ bá mọ̀ pé ẹ̀ lè wá bá wa ẹ wò ó pé èyí tó ṣe pàtàkì tó o bá lè níwèé yìí lọ́wọ́ kì bá dáa tó ṣe pàtàkì àwọn máa fi tiwa ránṣẹ́ sí ọ lórí àrùn kọ̀ọ̀kan tá a bá fẹ́ mú ní gbogbo ìgbà tá a bá ti ń ṣètò a máa fi ránṣẹ́ sí ọ pé egbòogi ló lò sí àrùn tí ń ṣe ọ yìí a máa fi ránṣẹ́ sí ọ ṣùgbọ́n èyí tó ṣe kókó ni pé kí wọn náà òkúkú níwèé yìí lọ́wọ́ tó o bá ti gbìyànjú bó pe àwọn nọ́mbà kan fún ọlọ́run ọba kò ní fa àìsàn burúkú kò ní fi bayé wa jẹ́ o kò ní fa àìsàn tí ọ̀dà kò ní fi hàn lé mọ̀ àní kúkú òjijì látara àìsàn tí ò tó nǹkan bí ó ṣe rí nù oríṣiríṣi àwọn àwọn egbòogi ní bẹ lọ́dọ̀ wa ní àyín tó yẹ pé tábà ní pé ká máa kà á léjì lẹ́ta ọ̀pọ̀ ìkan ẹ̀ mọ̀ wo one stone one stone one stone iṣẹ́ tó ń ṣe ni pé gbogbo ibà tó ń kọ́ máa bẹ nínú àgọ́ ara rẹ̀ pátápátá gbogbo bí tí egun rẹ̀ bá ti weak ẹran ara rẹ̀ weak o ti mọ̀ yí pé ìbànú wọ́n ní ìbà jẹ̀fúnjẹ̀fún ìbà jẹ̀dọ̀jẹ̀dọ̀ ìbà mùjẹ̀mùjẹ̀ ìbà pọ́njúpọ́ntọ̀ kí ni jẹ́ bẹ́ẹ̀ tó o bá ti ní one stone lé òun ó clear rẹ̀ lẹ́ẹ̀kan náà yóò kó lẹ́hàn àrùn lẹ́ẹ̀kan náà ni àfi tó bá ní one stone egbògi náà náà fi ṣe o láti inú ilẹ̀ ni wọ́n ti mú ni wọ́n ti mú ti iná ti mú ògbò yìí jáde orí egbògi àtewé ni wọ́n kó pọ̀ àtàwọn nǹkan kan ni wọ́n kó pọ̀ tí wọ́n fi ṣe òun wá nítorí pé àrùn tí ń ṣe wá náà inú ilẹ̀ náà ló ti wá sínú àgọ́ ara wa bó ṣe wá bẹ́ẹ̀ ń ṣàlàyé fún yín so ìdínú tó fi jẹ́ wípé tẹ́ ẹ bá ti ní one stone nílé gbogbo ibà aromọlára afọmọ lórí amúmọlótútù ẹyin ara ń ro mí ibà ló ń dà mí láàmú ẹyin tí ẹ wá mo ti gbogbo egun mi ti wíìkì lo one stone one stone nìkan ló lè kápá kápá rẹ̀ sẹ́rí wá rí ẹ ẹ máa wo ìkan wọn ni wọn lawansin lawansin lawansin kí ni wọ́n ń pè rẹ̀ <laughs> lawafin kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ kí ni wọ́n ń pè ní lawafin ẹ mọ̀ lawafin. lawafin aba mixture lawafin òtó kan gé ètò òkè. bẹ́ẹ̀ni o olùfin ní níṣẹ́ lawafin aba mixture lágbo ara ó yọ ọ̀rọ̀ ara fọ̀dọ̀ tí ara mọ̀ kankan ìtọ̀ ṣúgà jẹ̀díjẹ̀dí ìbáraàdì tó roni gorogo ìfúnpá gíga ibà táífọ̀ì ara ò ti gbégbé àbí òmókun dáadáa ọkùnrin tí ò lè ṣe ṣe akọni obìnrin tí ń kó oṣù ẹ̀ ṣe ségesège làwọn fi ń góòlù. nàdàkìlù ló ń tẹ̀ gbà. iléeṣẹ́ fúláwọ́ pharmaceutical nigeria limited ó wà nọmba one ewu olóyè street ìtàsọ́ni sàgámù ìpínlẹ̀ ògùn ló ń produce ẹ̀ tó tún pàkéjì ẹ̀ tẹlifon zero seven zero <laughs> lawafin lalalalaku lalaku lalaku lalaku kuku lalawafin èmi ní gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọ̀dọ́mọkùnrin tẹ́ ń tẹ́ ń ṣe bákanbákan kò nọ́mà kò nọ́mà kọ́mọkùnrin ọmọ ń wà bí ọmọkùnrin ẹ́ kí ni ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin bàbá tẹ̀ dẹ̀rọ wípé àgbà ti dé àgbà yẹn dé àgbà wo ló dé nígbà táwọn ẹgbẹ́ yín míì tí wọ́n ń fẹ́ ọmọ fifteen years fẹ́ ọmọ twenty years pé ẹ jẹ́ máa tọ́jú ọmọ eléyìí kọ́ eléyìí náà máa tọ́jú mi máa náwó fún kí so orí ẹ̀ lórí rẹ̀ ẹ jẹ́ kó máa fẹ́ mi tí ó dẹ̀ máa fẹ́ tí ó dẹ̀ máa ṣe nọ́mà ọ̀nà wo làwọn bàbá yẹn ń gbà tẹ́ mi fẹ́ irú àwọn bẹ́ẹ̀ àwọn ti já sí ni làwọn afẹ́yìn tó ń bá ní tó egungun gbogbo bàrádì ń tó gbogbo bàrádì báyìí gbogbo ibi tí gbogbo tó làwàfin òun ò fọ dànù yóò fọ kó bẹ́ẹ̀ kí ni ó wà nàró ayọ̀ ọmọ wa bẹ́ẹ̀ pé kí ló dé gbèké orí orí gbé wa lẹ̀ ó sì nàró mọ́ mi lára yóò dà tọ́ ẹni tẹ̀yìn bá fún mi ò ti fẹ́ gbére ga jù mí lọ àwọn <laughs> bàbá sọ bẹ́ẹ̀ fún nígbà tó bá tó bá gbórí òkè báyìí tó gbórí òkè sí ọ ẹ làwàfin ni àṣírí ẹ̀ nìyẹn tó kò sí sórí bàbá ọlọ́run gbọ́tẹ́ bá ti wọ seventy years tẹ́ bá wọ seventy years seventy years ẹ bá ń lo lawafin ẹ lè sin ọmọ twenty years tí ó sọ pé bàbá ẹ sí àná bàbá ẹ sí àná thank you sir thank you for yesterday mo ọ tẹ́ bá ní lawafin tẹ́ bá ní lọ́wọ́ ọmọ seven bàbá seventy years yóò lo ọmọ twenty years ọmọ twenty years á dúpẹ́ lọ́wọ́ Baba pé thank you for yesterday bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín o ah, ah, ẹ̀yin lẹ ṣe dáadáa báyìí níbi tí Lawanfain tó lágbára dé Lawanfain tó bá ti ní Lawanfain lọ́wọ́ ọba àjẹ́ ọ̀dọ́ ọba àjẹ́ àgbàlagbà orí gbogbo àwọn nǹkan tó lè mú ọkùdìẹ̀kudiẹ tó lè ṣe lọ́dọ̀ àwọn jẹ̀díjẹ̀dí ni kíní kan ní eh, ọ̀sẹ̀ pamọ́síkọ̀rọ̀ ni ìdọ̀tí ara lásán ni o Lawanfain ọ̀fọ̀ dànù yóò flush it out gbogbo ara rẹ̀ wá jí pẹ́pẹ́ ara wà lé kókó èyí ó máa gbórí òkè ẹ̀ bá làfẹ́ àbáyé ti bá a àlàáfíà bá sì ti bá kíní wa yìí òun <laughs> bí kọ́ mọ gbọ́nù òkè kọ́ mọ gbórí òkè àtọ̀sán àtòru kọ̀ màárọ̀ kọ̀ mọ̀sán kọ̀ málẹ́ àlàáfíà bá ti dé bá bẹ́ẹ̀ sẹ́ wo kọ̀ màárọ̀ kọ̀ mọ̀sán kọ̀ málẹ́ yọ mọ gbórí òkè báyìí yọ mọ gbọ́rù òkè yọ mọ gbórí òkè yọ mọ nàró yọ mọ nàró ọ̀run yọ mọ múra àjà <laughs> làwàfín ni olù làwàfín ni kò olù òdodo ọ̀rọ̀ nu béèyàn bá mọ bí ẹgbẹ́ rẹ̀ gbé ńlá ó kẹsàrí yọ̀fẹ́ kú ni bọ́ọ̀ bá mọ ọ̀nà tí àwọn àwọn tó kù náà ti ah, àwọn ọmọ sọ pé ẹ̀mẹ́ta mo ṣe fọ́ọ̀mù yẹn ẹ̀mẹ́rin mo ṣe fọ́ọ̀mù yẹn ẹ ọmọ yẹn ó rò pé òun lágbára ni mo fún lẹ́ẹ̀márùn mọ́kọ́ fún méjì ọ̀tún àmì tó fún mẹ́ta lawafin ni ó ń lò lawafin ló ń lò ìwọ náà lo lawafin kọ́ ọmọ yàtọ̀ tọ́ àìdọ́nà ká pẹnu jẹ ẹ dọ́nà pẹnu jẹ ẹ̀dẹ́yìn sí ojú ogun kalẹ̀ wọ́n ẹ̀yìn ọmọ tó dá ìwà. ẹ̀yin ọmọ kóòtù jíire ọmọ oníbẹ̀ ọ̀nì tí mo kì lẹ́ẹ̀kan ọmọ akájọ rẹ wọn ẹrù ní gbogbo lẹ́kílẹ̀ ẹ̀sẹ̀ mẹ́rìndínlógún lóníbẹ̀ ẹ̀ẹ̀kan bí bá ti mọ́ mo ní bàbá de ọmọ mo kí mo fẹ́ ṣe ojókòó kalẹ̀ fẹ́yìn ọmọ kóòtù jíire ọmọ olùtọ́ dá ìwà ẹ pè mí kẹjá kira wa gbogbo ibi tó ọba ti wá jẹ mọ́ o pè mí sórí zero nine zero zero nine zero ọ̀rí mo fẹ́ kẹ́wọ̀n kẹ́wọ̀n kẹ́wọ̀n kẹ́wọ̀n kẹ́wọ̀n kẹ́wọ̀n náà ní torótoró ayọ̀ fẹ́ babalẹ̀ ẹgbẹ́ ìrèbèrè ẹ rí o. mo ní lónìí ẹ máa gbọ́ wìrìwìrìn lẹ́nu tèmi lóògùn ẹ pè mí sórí nọ́mbà yìí ní kíákíá ẹ pè mí sórí zero nine zero twenty ní nọ́mbà tẹ́ pè mí sí ẹjẹ́ kíra wa ọmọ ìlú gẹ́gẹ́ ni níbo ni wọ́n ń kí ọ sí níbi Hello, hello, hello, ti ń jẹ́ torotoro. Hello. Hello. Ẹ káàárọ̀. Ẹ ṣeun ẹ káàárọ̀ láti wo lẹ ti ń pè mí ná. Láti ìlú Ayétòrò Gbẹ̀dẹ̀ nípínlẹ̀ Kogi. Ayétòrò Gbẹ̀dẹ̀ nípínlẹ̀ Kogi. Báwo ni wọ́n ṣe pè yín ní oríran bàbá gan mo ní báwo ni wọ́n ṣe kó ìran bàbá yìí lé ayé tó rò gbẹ̀dẹ̀ mo ni wọ́n kì í yín sí. ayé tó rò gbẹ̀dẹ̀. ayé tó rò gbẹ̀dẹ̀ náà ni wọ́n kì í yín sí. tí wọ́n bá sọ pé ayé tó rò ṣe mọ tẹ́ ti ṣe ẹ mọ̀ pé ọ̀yọ́lẹ̀ ti ṣe dé ayé tó rò gbẹ̀dẹ̀ nígbà tí ogun já lórí. ilé ìfẹ́ lẹ́tí ìṣèwá o. ẹ máa gbọ́ bí rí àjò yìí ṣe rí àyànfẹ́ ògùn òòlù àrò tí ń jẹ torótoró tí a bá sọ pé gbogbo ayé tòrò ayé tòrò ayé tòrò ìgbà tá ẹ kúrò ọ̀nì akájẹ́ owó rẹ̀ mọ ẹ̀rù jẹ̀jẹ̀ ní gbogbo lẹ́kílẹ̀ lẹ́ẹ̀lógún ló dé ẹ wá gbéra ó dìlú ìgbà tá ẹ kúrò nílùú ní níbi obì kan tí pè ní àbìdún ibi lọ lórí ibẹ̀ ló tún ti kó yín lẹ́fi wá lọ dúró síbi tí wọ́n pè ní ayé ti dá níbí nígbà tí ò sógun mọ́ tí ò sọ́tẹ̀ mọ́ wọ́n sọ pé ayé tòrò lọ́nà abẹ́hùn bàbá wa fẹ́ kìrìn bàbá yín ife ìfẹ́ tẹ́ ẹ ti sẹ̀gàn là á kì í gbogbo ọmọ ayé tó rò gbẹdẹ ọmọ onífẹ̀ẹ́ ọ̀nì ọmọ akájẹ́ owó rẹ̀ mọ ẹrù jẹ̀jẹ̀ ní gbogbo lẹ́kílẹ̀ àìdúró kákí wọn fẹ́ ọ̀nì àìbẹ́ẹ̀rẹ̀ kákí wọn fẹ́ òye mo tún sinmi lọ́nà mo dáálé torótoró ayọ̀ fẹ́ babalẹ̀ ẹgbẹ́ ẹ rí o máa ń wí máa ń wí wọ́n ti lọ́ọ́ ọyá tó bá ṣe pé nífẹ̀ẹ́ òní ni ẹ̀yọ́ ọmọ onífẹ̀ẹ́ òní ọmọ kílà àbòbí kan lójoojúmọ́ náà ọmọ ilé ogun òòsà bíi mẹ́rìndínlógún níbẹ̀ nílé bí n bá lọ sí onífẹ̀ẹ́ òní níbi ojúmọ́ rere ti mọ́ wálé ayé ọmọ ọmọ akájọ owó rẹ̀ mọ́ ọmọ ṣẹ̀ nílé ọmọ ṣẹ̀ lóge ọmọ kíní ń bẹ nínú igbó tí ọmọ ọdún mọ̀ òwúrú ni bí n bá relé ní tètè dé kíákíá ẹ̀yin ọmọ onífẹ̀ẹ́ ọ̀nì ọmọ akájọ owó ní gbogbo àìgbó kákí kákí ẹbọ ni wọ́n fi mí ṣe mo dúró mo kí wọ́n fẹ̀ mo fi mí ṣẹbọ mo bẹ̀rẹ̀ mo kí wọ́n fẹ̀ mo fi mí ṣẹbọ ọmọ òru gángan òru gẹ́gẹ́gẹ́ wọ́n yà lọ́wọ́ wọn yà lákòókò máa lawọ́ ẹ̀dán pẹ̀lẹ́ ọmọ alákòókò mi pọ̀ òròpò bí n bá torí oníkẹ́kẹ́ kú wọ́n ṣe bí ikú àrẹwà lógógó bí n bá torí oníbẹ̀rẹ̀ ń sẹ́kú wọ́n ní ikú àrẹwà lógógó bí n bá torí alábàjá kú wọ́n ní kó Arẹwà ló gbogbo èmi ọ̀wá nítorí onípẹ̀rẹ̀ ńsẹ́kú onípẹ̀rẹ̀ ńsẹ́ àbílà mẹ́ndínlógún ẹrú kẹrú ni wọ́n àbílà lẹ́nu gàmbàrí lóníjà lóníláyà àgbà ọmọ olùkọ́ bàbàǹtìbà ọmọ olùkọ́ bàbàǹtìbà tí wọ́n fẹ́ wọ ẹkùn sí i lọ́jọ́ ọjọ́ sí akẹ́tẹ́pẹ́ tí erin ni wọ́n ké ó bí n bá ń kọ́ni náà nídé ó yá pè mí sórí zero nine zero twenty seventeen. 1999 ninety nine pé mi sí akira wa níbo lẹ́yìn gbé wá ooo níbo ti wá kí lórí náà bàbá tẹ̀yìn kẹ́jẹ́ kí wọ́n kí yín kínkínní àìná kò tó pakọ̀ kunkun dùn ayọ̀gbọ́n aṣọ ṣe gbọ́dọ̀ ẹ jẹ́ kí n tó pè nọ́mbà lẹ́ẹ̀kan sí 1999 ninety nine lẹ́ẹ̀mọ́ po pè mí sí kí wọ́n á kó ìran bàbá tẹ̀yìn fún wọn ṣé ọmọ Ọ̀yọ́ ni ọ àbí ọmọ Ògbómọ̀ṣọ́ ajílété níbo ni wọ́n kì í sí ṣé Ṣakídánrín ni ọmọ Ògùn ọ̀rọ̀ kẹgbẹ́dẹ ọ̀rọ̀ bàbà àbá ọjọ́ mọ́ sẹ́yìn níbo ni wọ́n kó ìran bàbá.